حسبي على ما يقولون واذكر عبدنا داود ذا الأيدي إنه أواب إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق والطير محشورة كل له أواب وشدد صاحب الإنسان शाम सां कज़ारे yọkú ọlọ́run kópa àfàbákà sí ìgbà yìí gbogbo ẹni tó wá lọ́kùnrin lóbìnrin ọkùnrin lóbìnrin wa ọlọ́run ṣùgbọ́n lẹ́nu àgbẹ̀kà táwọn afọ àgbàgbà gbogbo àwọn olóṣèlú láyé gbogbo àwọn ọlọ́wọ́ ọlọ́pàá alápapọ̀ tá a ń bí ọlọ́run kó sàkóso gbogbo ata nífẹ̀ẹ́ ọlọ́run tá a nífẹ̀ẹ́ اللهم صل وسلم على محمد اللهم اللهم اللهم صل وسلم على محمد اللهم الله pé tó fàgbà wọlé kí n lárúbáwá ẹ wá rí àfáà yín àgbà tí wọ́n lọ sí òun Yúsúfù ẹ rí wọn fín ẹ yẹ̀yẹ́ wọn lójú wọn ọlọ́run kọ́ yín máa ṣe ni orí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì ẹ̀tọ́ wa dó ti àfa wa tòní náà ṣe máa rà ẹ̀yẹ̀yẹ wọn ẹ̀jọ̀ wa kí wọ́n jọ yín ni wọ́n ti rí wọn àti rí náà nù ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe fún yín ni o lọ́sàn-án báyìí lọ pẹ̀lú òkú ọlọ́run lára ara yín fúnra ara yín tẹ́ máa ní ìdùnnú lọ́dọ̀ ọlọ́run iná mi dùn ọlọ́run àti bẹ́ẹ̀ fáwọn ọmọ yín lọ́kùnrin lóbìnrin nígbà tí ń ṣe fáwọn ọmọ kéwì ọmọ kéwì làkọ́kọ́ bí ọmọ mẹ́rin làá àkọ́bí ẹni ọmọ kéwu ẹ̀rọ làkọ́bí owó ṣẹṣẹ ká má ti níyàwó tá a ti gbà fa so ti rí ẹ ẹlòmíín jẹ́ afáhùn dárí sùn lóṣù kò tí ì níyàwó ní ó sì ti ń bí ma ọmọ àfẹnubí ẹlẹ́ẹ̀kejì náà ni ọmọ àfiwàbí kọ̀wálẹ́kíw àmọ́ládùúgbò òun ṣe dáadáa sí i òun ṣe dáadáa sí i àwọn bàbá wa nílò àwọn ìyá wa nílò ọmọ kẹta náà lọ máa fàtọ̀ bí tá a wá bí fúnra rẹ̀ ni ọmọ kẹrin òun lọmọ tó lọ bá ara wá fún ẹ sí èsì pé wọn ló bí àmọ́ lọ kà lọ sí ọkọ kọsà máa ṣe dáadáa sí i ìjọba jẹ́ kíkí ẹ máa ṣe dáadáa ibikíbi lọ́lọ́run ti kẹsàn fún ni ó lè kó fún ni lára ọmọ tá a bí ó sì wàá lè kó fún ni lára ọmọ tá a fẹnu bí inú wa fi ní láti dúró na àyíwò àkàràbùlákùn náfà rí dọ́tà mi nà ẹ fún gbogbo ẹnikẹ́ni ẹ bá rí lẹ́tọ̀ọ́ ẹ̀ ẹ fún kó wá lẹ́tọ̀ọ́ rẹ̀ tẹ́ bá ti mọ̀ pé tọ́ lágbájá bẹ lọ́dọ̀ mi kó dàbọ̀ tọ̀ ń kiri sí ọ fún lẹ́tọ̀ọ́ ẹ̀ ìfúnnilẹ́tọ̀ọ́ ni báàbù mi àbúrò abìlú ìlàyà wàmàkọ́ọ̀mù mẹ́màkọ́ọ̀mù ti àdìgbìláyà ìfúnnilẹ́tọ̀ọ́ ẹni èèyàn mọ wò pé ṣé wà á ta lábùkù ni mo dé yìí kí n tó máa rágalẹ̀ fẹ́nìkan lẹ́yìn tí ń ṣe fún wọn lánàá sí oṣù márùn-ún tẹ́ ń ṣe fún bàbá lánàá tẹ́ tó wá ṣe fọ́mọ ẹlòmíì ká sábùkù ẹ̀rù kí mi lè ṣe é mọ́ o sì ń jẹ́ kó orin wọn máa dínkù ó sì dínà orin mẹ́lòmíì pàápàá òun náà lọ́ọ́ fi bí ẹyin ga ìmẹ̀tọ́ ìṣẹ̀tọ́ òun ni kókó ń ta fẹ́ fi wọlé ọ̀rọ̀ tí ẹni ká sọ nípa nàìjíríà mùsákìrì nàìjíríà wà ìdájọ́ ha àwòrán olùwà kí ni pọ́blẹ́mù nàìjíríà kí sì ni a fi bọ́ wàhálà náà táwa da wọn kà yí pé àtàlíyà kùnrin náà fi bọ̀ bára dà yìí tó jẹ́ àwa láǹfààní oríire níyì kí la fẹ́ gbé wá fún yín ní tuntun àwọn afá àti ẹjọ́ ọmọ kéékèèké nínú àwọn afá ni wọ́n kọ lù kí wọ́n fi kọ́ akéwì kátó wá bá àwọn àgbààgbà kátó wá bá yín pàápàá ẹ̀fẹ́ jẹ́ kí wọ́n gbẹ́ládá pẹ̀lú àwọn ìyá àdínì kí wọ́n fojú àánú máa wò wá káwá gbẹ́ládá lọ́dọ̀ àwọn bàbá àdínì kí wọ́n fi ọkàn dáadáa wò wá ládùúgbò ẹ̀fẹ́ ní ká ní àkọọ́lẹ̀ síwájú ọlọ́run àgbẹ̀ wa. اللهم صل على امين بسم الله الرحمن الرحيم الى في قريش الى في رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنه من خوف وقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم وبلغ سكن سنجي nàìjíríà kí ló wù ẹ àmọ́ wákàtí mo fẹ́ dání náà ní ọmọ jésì wípé ẹjọ́ tẹ rí yẹn gbèsè mi ọsàn yẹn fún wa láti san àti jẹ gbèsè ọ̀rọ̀ púpọ̀ àti san lọ́jẹ́ tó sọ ọba tó láàyè ọba tó lọ bá san gbèsè ní tí mo jẹ. ẹ̀tọ́ tẹ̀lé ẹ̀ gbèsè ní àti san lọ́jẹ́ tó sọ àti tẹ̀lé ẹ̀ gbèsè ní sọ̀rọ̀ ẹ̀yà láti san àti jẹ́ gbèsè ó wà. gbèsè mi tí mo jẹ. Àbí awilẹ̀ mi jù kó lè dúró dáadáa. Ẹ̀tọ́ tẹ̀. Bẹ́ẹ̀ni gbèsè ni ó ṣòro èèyàn tán láti sọ. Àti jẹ gbèsè ó àrùn púpọ̀ àti sọ ló jẹ́ nǹkan ṣòro. Ọba tó láàyè ọba tó lọ́rùn bá mi san gbèsè mi tí mo jẹ. fún wa láti san ó rọrùn púpọ̀ àti san ló jẹ́ àǹtọ́niro ọba tó láàyè ọba tó lọ́rùn bá mi tan gbèsè mi tí mo jẹ. ẹ̀mí tó rí náà ni ó ṣàwáyà fún wa láti san àti jẹ gbèsè ó rọrùn púpọ̀ àti sọ́ọ̀nù jẹun tó ṣòro ọba tó láàyè ọba tó dàmọ́ dákun tó bèèṣe ní tí mo jẹ́. ọ̀rọ̀ mẹ́rin àbí oṣù mẹ́jọ náà gbogbo ní ṣe nàìjíríà pátá gbèsè ni àbí nàìjíríà jẹ gbèsè. a jẹ nílé ọ̀tún jẹ ta mọ̀ bí ìjọba nàìjíríà ti jẹ tá a jẹ rí ni bí ọ̀hún ajẹ́ nàìjíríà má kọ́ ayé wa bá a bá sì lọ lórí kan ọ̀gá láàbà lé e lọ lómi ọba tó dé ní ọba fi fún gbèsè tí ń bẹ ní ilẹ̀ ìjọba wa ogun tó rọrùn lánàá ti jẹ ta tá a fi ń sẹ̀mí tí nàìjíríà fi ń jẹ́ nàìjíríà gbogbo ẹ̀ ní ń parẹ́ lọ́kọ̀ọ̀kan gbogbo ẹ̀ ní ń parẹ́ lọ́kọ̀ọ̀kan èyí tí ọ̀parẹ́ tá a ní fúnra wa ará àtàǹsì ń gbádùn ẹ̀jú lọ́jọ́ bí ẹ̀lẹ́tíríkì wa gẹ́gẹ́ bí pẹtrol wa gẹ́gẹ́ bí àwọn minerals rẹ̀ tá a ní àwọn resources wa tá a ní tí ìlú máa fi jẹ́ ìlú èyí tá a fi tà á sílé tí ó fi rọ ẹrú àtọmọ lúàbí lọ́rùn ṣe là ń lọ níta síta àjẹ́ náà ní gbèsè ìpapò àfọlọ́rọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ọ̀nà mẹ́ta la jẹ gbèsè sí a jẹ ọlọ́run ní gbèsè a ara wa ní gbèsè a tún wá jẹ àwọn ọmọ tó ń bọ̀ kú sí torí wọ́n kú ìtàn nàìjíríà ara ìtàn àná ti jẹ tapa fún àwọn tó lò ìjọba àkọ́kọ́ àwọn ni wọ́n ṣe nǹkan mèremère márùmárù mẹ́rin ìrí káwọn ọ̀kàwé tó wa wọn àlówó tó wa àwọn ṣe owó tà ń ná àwọn ni wọ́n ṣe ìwé tà ń kà àwọn ni wọ́n ṣe ilé ìwé tà ń lọ ká wá máa ju wọn lọ ṣùgbọ́n tá àwa wúlò tó wọn. ẹ̀tọ́ tẹ́ ẹ̀ rí gbèsè ní. láti sàn àti gbèsè ó ra òkùnkùn àti sàn ló jẹun tó.

ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ní nákìlù àwọn ká ní afẹ́ nàkálà rẹ̀ ní àwọn alọ́lọ́ sọ báyìí ànábì sọ báyìí àrìsí kọ́kọ́ sọ yìí ná tábàrí bá àwọn tó ní ìdí ẹ̀ wọ́n jòkó a sì lè ṣe taqdimu al-aqli ala an-naqli káwọ́ gbé lata ìkalẹ̀ nígbà tá a kà kó títa wá jòkó ni kó lè bá a rí ìdíjòkó la sọ pé gbèsè òun lè láì fi nàìjíríà sísan rẹ̀ wọ́n ń kọ́ ọ̀nà méjì náà lọ́wọ́ nípa jẹ ọlọ́run a sì jẹ aráàlú àtúnjẹ ní lẹ́yìn sísan rẹ̀ náà bá náà ni a lọ̀dọ̀ ọlọ́run tá a sẹ́ nì a máa wá bẹ̀ẹ́ pé dáàbò solúsàn kan a wà tún kọjú sí nàìjíríà ọmọ nàìjíríà àwọn olórí lọ́kàn àwọn olórí ìlàwọ̀ ọmọ wa ṣẹ̀tọ́ aráàlú tí wọ́n pè pé wá dìbò tí gbogbo wa ṣera wa léṣe ta dìbò tẹlomi sọ̀tá tí òbí tán mọ́ láéláé nítorí ìbòjúlì ìyàwó torí ẹ̀kọ́ ọkọ ọkọ torí ẹ̀kọ́ ìyàwó ẹ̀tọ́ tẹ́ ẹ̀rí yẹn gbìyànjú gbogbo kọ́tà tí wọ́n là tí wọ́n láwọn ti là ṣé gbogbo iléèwé tí wọ́n láwọn tún ṣe wọ́n ti tún ṣe ẹlẹ́tíríkì wa tí wọ́n ti ṣe àdéhùn tí wọ́n ṣe àti kánsílọ̀ àti chairman local government àti gọ́fúnà àtọ̀nàrẹ́bù àti mínísítà kálukú lọ yan mọ́tò ńláńláńlá ni èyí tá a fi máa rojọ́ wọ́n bá kó ládùúgbò alọ́ba lọ àjá ó kó lọ wọ́n pè bìkan ní fati ńlọrin ọlọ fati sí fati wọ́n mọ̀ bá rí mọ́nú ẹbí ẹ̀tọ́ bàbá ẹ̀tọ́ ìyá ẹ̀tọ́ الحقوق والواجبات في الدين wal wajibat fi اركان العباده hamun min arkani al لذلك قال تعالى في سورة الإسراء أعوذ بالله من الشيطان الرجيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيره إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا kó wọn wá jí bá tó responsibility àti duty duty and responsibility hakun laka wa hakun alayka àwọn àkànní wàjibáàtù náà ní hukúùkù àwọn àkànní hukúùkù náà ní wàjibáàtù slang ẹ̀ lọ́yàtọ̀ láwùsù ẹ̀ lọ́yàtọ̀ pronunciation rẹ̀ lọ́yàtọ̀ orúfọ̀ ẹ̀ lọ́yàtọ̀ mọ́nà kan náà ni wọ́n máa wá yàkàlò fún kan àbí ẹ̀tọ́ mi yẹ ni pé ntọ́ ẹ kó fún mi àpò ọmọ ni kókó jẹ́ ọ̀dọ̀ bàbá rẹ̀ ni bàbá ni kó fún ọmọ ní oúnjẹ ó ti tó wá di wájibù fọmọ kó fọṣọ bàbá rẹ̀ kó fọ abọ́ ìyá rẹ̀ kó rẹ̀ níṣẹ́ àpò bàbá ni kó rà sọdún fún un kọsanwó ilé ìwé rẹ̀ kọsanwó ilé kéwù àpò bàbá ni àpò ọmọ lọ́dọ̀ bàbá òun ni kọ́mọ pé kí ni ṣe ilẹ̀ sùn abẹ́ sùn kí lè jí abẹ́ jí èyí ṣe wọ ọkàn ní fọmọ alẹ́lẹ̀ kan kàn máa lọ lásán. àrùn nàìjíríà ní bí ọ̀pọ̀lọpọ̀ òbí ọ̀rá yọ̀ ọmọ wọn owó owó owó owó owó owó owó owó gbogbo ẹ̀tọ́ ilé rẹ̀ wó owó owó owó ẹ̀tọ́ rẹ̀ wájú ọlọ́run wó owó owó owó òun náà wá wó lọ. al-huquq wal-wajibat òkun téèyàn bá kú báyìí wọ́n dé sáré ni wọ́n mọ̀ pé síwájú ẹ̀ tó máa béèrè náà ni a kú ọlọ́run máa ń rọ̀ kúkà máa dì í mú ká kó bá dáhùn ọwọ́ abo òkúkú àwọn ẹbí òkúkú àwọn ará tìyàwó tọmọ ẹ kó ṣe fún wọn tí ò ṣe ọlọ́run nìyẹn o kámẹ́ ti wàá lọ sàárè àti ilé sàárè àgbà tó lọ àti sàárè àyíká wà yìí nìsín ìyẹn tó ń bẹ láì bí ẹni tí ò sí òun lọ pọ̀ jù nípa pé kọ̀rẹ́tọ̀ rẹ̀ sí kọ̀rẹ́tọ̀ rẹ̀ sí oríṣi fọ́mọ oríṣi fáyà ayé oríṣi fọ́kọ ọ̀yá oríṣi fọ́mọ òun làrùn tí wọ́n fi wá ní nílà àdúgbò nínú lọ ìjẹ́ béèrè náà ni bàbá béèrè àwa ń dábà máa bú bàbá Tinubu pé Tinubu ọ̀dà Tinubu ọ̀dà bí Tinubu náà da àmọ̀ kù náà bí Tinubu bá dé ìwádìí òun náà ló tún dé tí ọ̀jẹ̀ Tinubu àmọ̀ kù náà torí àrùn tí ń ṣe wá láti ilé ẹnìkọ̀ọ̀kan ló ti fi Tinubu ọ̀sẹ̀ wá ń tọ́ bá lẹ̀ ní òrí yanjú ṣé Buhari rí yanjú ni Buhari yẹn sì tẹ̀yẹ̀ búkú njọ́ ti ń ṣe gọ́vnà njọ́ ti ti ń ṣe bọ̀ wọn àti ilé àgbà táwọn yòókù rẹ̀ báyìí kórí ìgbà tó wá fẹ́ ṣe tipa rẹ̀ ọ̀ka kọ́kílẹ̀ wá ní kò ṣe ìwọ náà gẹnu ilé rẹ pẹ̀lú àwọn ìyàwó rẹ méjì mẹ́ta tó fẹ́ tipa rẹ̀ kà wọ́n sódodo sódodo sọ orí tó lé rẹ tó ọmọ rẹ kì í ní gbọ́ pé ìyàwó náà ló bá fẹ́ ọmọ obìkìní obìkejì obìkẹta obìkẹrin ọ̀njẹ́ bàbá ayọ́rọ̀ ọmọ kan ọ̀njẹ́ bàbá abúlé ọmọ kan. ẹ̀tọ́ tẹ́ ẹ rí yẹn. gbèsè ní ọ̀ràn fún wa. láti sàn àti jẹ́ gbèsè ó yọrùn púpọ̀ àti ìjẹsà ló jẹun tó ṣòro ọba tó láyé ọba tó lọ́rùn mi sábì sèmi tí mo jẹ. àwọn àdìsẹ́ la ń wí látẹ̀kọ́ wọ́n làwọn èèyàn wà nígbà táwọn ọ̀jẹ̀ gbèsè. ọ̀tọ̀ tẹ́ ẹ rí yẹn. gbèsè ni. sọ̀rọ̀ àyà fún wa láti sá. àti jẹ gbèsè. ó rọrùn púpọ̀. àti sá. ó dẹ́ tó sọ̀rọ̀. ó láàyè ọba tó lọ́rùn bá mi san gbèsè mi tí mo jẹ. ṣẹ̀ríà mẹ́ta náà wọ́n pín haqullahi ala al-ibadi wa haqqul ibadi ala al-ibadi ìsìlẹ̀ wa haqqullahi ala an-nafs haqqun nafs ala an-nafs wọ́n ṣẹ̀ríà náà sóòlù mẹ́ta lẹ̀tọ́ ẹ̀tọ́ tá a san fọ́lọ́hún tó dára wáyé tá a fi mọ̀ pé ẹrú ọlọ́run tọ́lọ́run ló ń pè é nínú ẹni gbólóhùn lá ilaha illallah mélòó ló wí lónìí mélòó ló sọ fọlọ èyí tó fi kí ọlọ́run lónìí lọ́pọ̀dà bí tó fi kí ara ayé ní o ti ráyè kí lọ ọwọ́ ẹ̀dá wa ní nàìjíríà dàbí wọ́n náà wà lóyún tó dàrú tọ́lọ́ bá tó fi ọ́ síbẹ̀ ọ̀sẹ̀ tó fún ẹ̀tọ́ ìyá ìrẹ́lómi mélòó lọ́rọ́ ti yẹ ẹ̀tọ́ bàbá gbogbo alájẹ gbèsè ẹ̀tọ́ afọ àwa gbogbo alájẹ gbèsè ẹ̀tọ́ ọmọ kéwú náà táwa náà jẹ́ àfáà tí wọ́n kó wọn tì tí wọ́n kọ́ ọmọ tì àkàmọ́kọ́ ọmọ ọ̀sẹ̀ tó sí wọn lọ́sẹ̀ tó ní gbogbo ẹ̀tọ́ yẹn ọ̀fọ́n ká ọ̀sẹ̀ tó lè náwó pé mo ti mo ti mo ti yẹn ju gbogbo ẹ̀tọ́ mi káì ẹni tó lè bọ́ bẹ̀ kiri ẹ̀tọ́ òun sì ni àáfin jẹ́ wùdí lọ́dọọdọ ẹni tí ọba sì ṣẹ̀tọ́ wà láàyè ọmọ lálàá sí ni o yóò mọ rí ọmọ gbẹ ní o mo fẹ́ fún yìí mo fẹ́ fún yìí mo fẹ́ fún yìí kò ní jẹ́ òsì nǹkan kan lápò rẹ̀ nínú bàbá wíyà ṣe gbé ẹjẹ́ ọba lè náwó ọjọ́ àwọn ọmọ àlè ni ẹ wá bí bàbá ọ̀hún àkáǹtì mélòó ló ní ní ìdí ti náwó ìdí ó fẹ́ràn sẹ́sì lókè tó fẹ́ràn sáfà tó fẹ́ràn sílẹ̀ ládùúgbò kankan kò jẹ́ ọ́ lákàájì tó ní láárí ẹni tí ó lákàtì tó láyé ẹni tó gbé nàbà jẹ́ aláyẹ̀dá ọmọ ìlú látàlá òmùkì ọkàwọ́ lérí kọ̀fẹ́ náwó tọ́lọ́sìn wà látẹ́jẹ́ aláyẹ̀dáka mọ̀kìlú látàlú àlà òmùkíkà wà látàwùsù tí a kó lálbọ́ọ̀sì pàtàkì ó dàmọ̀ lóò máa ń máa búra. ولا تجعل يدك مجلولة إلى عنقك ولا يا كل البسط فتقعد ملوما محصورا. Ṣé pé ẹ̀tọ́ ọlọ́wọ́ dí ẹ̀tọ́ o? Ìsìláàmù dá gan, dá púpọ̀ gan. Olúwa ní mọ̀káwọ́ lérí nítorí kọ́ mọ́ba tọwọ́ bá kò àwọn oníjẹ́bẹ̀ má sa àwọn oníjẹ́bẹ̀ ní bá káwọ́ lé ọ̀fẹ́ fi pàpọ̀ nígbà tó lé ń bá ọkọ̀ sì rẹ̀ ìyá rẹ̀ ẹbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹ̀gbọ́n yẹ àbúrò bàbá rẹ̀ àbúrò àbábúrò rẹ̀ gan àbọ́mọ ẹ̀ wọ́n á hàn wọ́n á etí ọ̀fẹ́ tọwọ́ bá kò àmọ́ aláàtọ̀ sótí á tó lọ nípa ẹ̀sán ẹ̀kan náà ni ń positive and negative. àwa pẹ́kọ́ ọmọ nánàkú náà o má torí hápù ẹnìkan gbàgbé ara rẹ náà ó jẹun ó jẹyàn láyè wọn won láyè wọn náà kọ́lé wọn bímọ láyè bímọ wọn náà ma láyè wọn náà rà ẹnu kọ̀ọ̀kan mọ́ sàwọn ṣètò fún gbogbo ẹni tó bá tó ṣe ìsìláàmù dàbí ọ̀dà ọ̀dà ọ̀fẹ́ ká torí ẹnìkan kò sì fẹ́ ká torí òun ọlọ́run gẹ́gẹ́ síra wa léṣe olúwa sọ wípé la ikraha fi ddin qad tabayyana ar-rushdu minal ghayy a fìnira sínú ẹ̀sìn kírun pàtàsìkò ọba rẹ̀ ọ̀sìn mi ọba yàtọ̀ kọ́ ọba ń kú lọ́kàn kí lè rí yòókù mọ́nà òun bọ́ bá rí pé o lè ṣòkó dáadáa máa kíkọ́ máa gbin ọmọ bàjẹ́ bí ṣòkó bọ́bá wá dójú ẹ̀ kò sì mí tó bá nàró sùn gbèsè rẹ̀ ìrọ̀rùn ni olúwa ní ẹlọ mọ́kà ìmọ̀ ní sàtà bọ́bá lágbà ẹ wo bí ìsìlámù ti wọ̀ tó ọlọ́run ní ayọ̀ sàká ọba lọ́wọ́ ní ẹni tí ò ní ní ọyọ̀ sàká gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látàkì ló fi dín ní fúngẹ́ ọ̀la olúwa ní ayọ̀ lè dín náà àmàlù ẹ̀yin mọ́mìnì látàkì ló fi dín nìkan lọ́yẹ̀ àlá ẹ má ṣàṣe jù náà sí o ẹ̀rí ọlọ́run ń béèrè ẹ̀tọ́ tiẹ̀ ní tó ń fáwa náà ní tiwa náà èmi wọn dá yín lóòótọ́ mo ní ẹ̀sìn mi àmọ́ má sin ra mẹ́sìn mi síra rẹ̀ nísìn má gbáwẹ̀ síra rẹ̀ nísìn má ṣàyà àìsùn síra rẹ̀ lẹ́sẹ̀ màtí ń fà níbi nákàlẹ́ àìsùn ní sọ́tò mozambique ní kúmi lẹ́yìnlá. ìlà kọ́lí ìlà àwọn ikú mímu kú kọ́lí ìlà ọ̀rọ̀ ti kó àná tẹ́ǹtì ìlà. àwọn àlọ́ títí títí tí wọ́n á parí إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار ألا توسوه وتاب عليكم واكرهوا ما تيسر من القرآن لقد يقيمت أسرائيل alima sayakunu minkum marida. mọ̀kálà rẹ̀ ń bẹ nínú yẹn mọ́ para yín. وآخرون يضربون في الأرض. àwọn àkọsí lọ́jà náà bàbá wíwọ́n ni wọ́n lọ bí iṣẹ́ àwọn wọ́n lọ bí iṣẹ́ nígbà tó tọ́jú sẹ́ ìyàwó ọ̀jẹ̀ ọmọ ọ̀jẹ̀ nígbà wọn ní láàrin náà la ìpè wọn olúwa ni mo mọ̀ pé àwọn kan lọ sóò àwọn kan lọ wọ́n bọ̀ ẹ má kì í má yẹn náfìlà débi tí ó sàwọn yẹn léṣe. láyà pé kéèké ni wọ́n ké ìwọ láyà kúkú ọba káyà kúkú lọ́nu lè yàrá rẹ̀ ó kéèké òbí wọn bá ti ṣe rà yẹ̀bùtàbùnà mi fọ́dílẹ̀ wá. àwọn tí ó lọ wá ìkẹ́ ọlọ́run wá orí ọlọ́run látún fi jọjẹ tí ó kárí. wà á kàrò nà yọkọ́ ti ló nà fi ṣẹ́bí lè wọ́. láti ìgbẹ́ tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́ àwọn àfa akọ́ máa ń kéwú àwọn oníwàásù. fọ́kìrà wù máa tàyà sàrọ̀ mí níwù. ẹ̀dùn gan ìdẹ̀kùnú bí bá ti ń béèrè ẹ̀tọ́ yìí ẹ̀tọ́ ìsìláàmù sí ẹnì kankan nísìn mọ̀lánà sọ adé ọ̀rọ̀ ilé aláwọ̀ tààlà rìn wọ́n lè yàn gbọ́dọ̀ sí lọ́hùn dáràn tí èèyàn bá sí lọ́hùn tó bá dáràn ó sì jù lẹ̀ lọ gbogbo tí jẹ́ ẹ̀sìn náà gbọ́dọ̀ sí lọ́hùn dáràn wọ́n bá ní hundred thousand lọ́wọ́ mú five thousand péré ń bẹ̀ sọmọlúwàbí ṣe bá ṣàwo torí kọ́ jẹun ọ̀tọ̀jú ìyàwó ọ̀tọ̀jú ọmọ ọ̀tọ̀jú ẹbí ó ṣe ọmọlúwàbí ọ̀ọ́dọ̀jú mọ́tò ó ṣe kankan má ṣe rẹ̀ léṣe èyí tó ṣe múnà dá àìsí rárá ni ọ̀dà. wà á kì í mọ̀ sọ láàtà. ó ti rí nùsẹ́ mà ìgbé nísìn ẹ̀tọ́ tá à ń wí ẹ̀tọ́ tọ́lọ́run ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ rùn wàláyà àbẹ̀jọba bẹ́ẹ̀ sí lókun ẹ̀tọ́ tọ́lọ́run ọwọ́ akẹ́tọ́ ẹbí àwọn oníwòsàn olùfífi wa ni nínú àwọn àwọn kókó mẹ́tẹ̀ẹ̀ta ayuha ayuhunna tuqaddamu ala ghayriha èwo lákòókò ti síwájú náà ẹ̀tọ́ tí ọlọ́run lọ́gárí ibi tó ìṣá ìtó ó sì fẹ́ sínú kò tí ì sínú ọwọ́ abọ́ ti yàgò pé bàbá alágbájá alájẹ yìí là ń pè bàbá alágbájá yìí là ń pè ọlọ́run ń pè ọ ìyàwó rẹ̀ ń pè ọ ọfẹ́ sínú ẹ̀tọ́ ọlọ́run ní kọ́ ló mọ́sá láti ẹ̀tọ́ ìyàwó rẹ̀ ní kọ́ dá ní lóhùn bọ́yọ̀ ọmọ ní báyà kan sí ni ẹ̀tọ́ rẹ̀ ní kọ́ ẹ̀rọ̀ gbèsè ayò wọn náà tó kọ́ dàmú alàlùbẹ̀ ìwé náà kọ́ sínú mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ní máa bọ̀ wá kí mi àdáni ń pè ọmọ gáyọ̀sì lásán ìyàwó wa ní aláàjì ẹ wá wọ ọmọ yìí o àmọ́ ah, tí ń ṣẹlẹ̀ o ìsinmi ń sinmi ẹ̀wọ̀n náà ti sìn ẹ̀tọ́ rẹ ni kó o ẹ̀tọ́ ìyàwó rẹ àti ọmọ rẹ ni kó o sáré ẹ̀wọ̀n lóhùn náà ẹ̀tọ́ ọlọ́run ni òkè mọ́gàlíbì ìwò láti síwájú ìwò láti sẹ́yìn. Barika inú hakin nafsi nù hakin nafsi nù torí ibi tí wọn náà ti ń sáré lọ ọkọ máa rí lò tó ìwà kọ sinimá tọ́ba rí pé ipá rẹ ta o lè gbé tiẹ̀ mọ́ra wà á dáyà wà lóhùn ọlọ́run náà yóò dábẹ́. iná ni àwọn àgbàlagbà fi ń gbé kùnmọ̀ àti gbóngbó síwájú mọ́sálásí nílùú òkè níjọ́ tíjú máa wọlé lákèké máa wọlé à ń sì kírun kiri ọ̀sẹ̀ lẹ́kẹ̀ẹ́ ọlọ́run ìmáàmù gan ni kọ́kọ́ kọ́ ló gbé kún mọ́ pé pa ìjọ kọ́kàn yóò lè balẹ̀ kírun wọ́n ìta tí ma antum fa àkíyèmù sọ̀rọ̀ ìta tí ma antum fa àkíyèmù sọ̀rọ̀ ẹ̀sìn tún àbí odò ẹ̀sìn fa àǹtí òye ní ìsìláàmù lé ìsìláàmù lé o ìwọ́dọ̀ sí gbọ́ làbí ń sọ bá wọn máa yá wa fẹ́tẹ́ ń fa líle pé kò lé tó báyìí ẹ ti ń jáwé náà fún yàrá látàyé tí wọn náà ti mọ ibi tọ́wọ́ èmi náà gan ó pinnu tí ní ìlú ọ̀hún tẹ̀ ń jà ọlọ́wọ́ bá gan ọba láàánú tó láyé lọ́run lọ́láàánú lòun kìí ṣe ìwọ ẹlẹ́sẹ̀ tó tún wá láàánú ìwọ gẹ́gẹ́ ẹlẹ́sẹ̀ ò ti bọ́nú ẹ̀sẹ̀ tó kùnà tó mí lò tèmi lọlẹ̀ tó wọ̀ tó ó ṣe ò ti bọ́nú ẹ̀sẹ̀ ẹni tó wàá pè lẹ́lẹ́sẹ̀ ń gan ó lè dẹni ọlọ́run tó ọgbọ́n wá dé lẹ́sẹ̀ àbí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá tó sọ̀rọ̀ bí ìjà lọ́lọ́ ẹ̀tọ́ tẹ́ ẹ̀rí ni tọrọ àyàn fún wa láti san àti jẹ gbèsè ó rọrùn púpọ̀ àti san ló jẹ ohun tó ṣòro ọba tó láyé ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo jẹ. gbogbo àwọn táwọn kò lówó nǹkan kan lówó ẹlòmíín báńkì lọ́ọ́ fara tì sí sí láì fún yìí nígbà tí ìjọba náà ń jẹ gbèsè ìjọba tó ní gbogbo tí wọ́n lè tẹ owó wọ́n ń tẹ owó kí ni wọ́n tó mú ìjọba jẹ gbèsè ebi wọ́n ń tẹ owó. ibi tí fíkìlà ọ̀rọ̀ lọ fáwọn tó bá sọ́ọ́dì ẹ̀kọ́sì ẹ̀kọ́nọ́mìkì ni pé àwọn náà ra nǹkan lókèrè èso owó tí wọ́n ń tẹ̀ yìí ni wọ́n fi wọ́n rà á nítorí bá ṣe déédéé owó tọ̀hún ni wọ́n lọ fún wọn ní ọ̀hún pẹtrol ni wọ́n fún wọn ní tí wọ́n fi gba nǹkan míì wálé gáàsì ni wọ́n fún ọ ní tó fi gba nǹkan mi wálé ọ́ìlì ni wọ́n fún ọ ní tó fi gba nǹkan mi wálé àbí gold àbí kòkó tá a ní àbí rọ́bà tá a ní ńdọ́wájú wa lójú pé àwọn tá a yẹ̀ sí pèpè dákun ẹ̀sùn ojú wa ọ̀ wa kí ló dé tó fi láàánú wa àwa náà láàánú ìyàwó wa nílé àláàánú ọmọ wa nílé àláàánú ẹbí wa nílé ilé ni fìtínà ti bẹ̀rẹ̀. sallallahu alaihi wasallam àti pẹ́lú àwọn sàábé wọn lọ sọ yuwalla alaykum bẹ́ẹ̀ bá ti rí láàfin yan ọ̀gá fún yín gbogbo wa bá jẹ́ ni inú ọmọ wa ọkọ mi rí ìyàwó lójú kò sì kọ́ lẹ̀ ìyàwó ibi tó ta láti lọ kọ́ ọmọ yìí fún bàbá wọn ti ya wèrè mọ́mí náà kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò tún bínú ni bí obìnrin mi bá bí ọkùnrin bá yóò gbòògbà ní nítorí ẹ̀yà mú wọn. ọkùnrin mi sì jẹ́ túlẹ̀ tí ń wọ́ ìyàwó rẹ̀ ní fìtánátù fìtínátù wọ́n yẹ pé gbogbo ọkùnrin ti kó pátá ló ṣe fún un gbọ́nà olùdó àgbàtọ́ lọ́wọ́ ẹlòmíì ta àgbà tí ń lọ wá bára ń ta láti fi dáṣẹ̀ lé àfọkọ rẹ̀ láti fi sọ ọkọ mọ́lẹ̀ níbi àníṣe ìtìǹbá ni o ti lóṣèlú tó bẹ̀ ọ́ dá lójú níbẹ̀ a rí ọkùnrin tí ń han obìnrin lè mọ̀ arúgbìnrin tí ń han ọkùnrin lè mọ̀ èyí náà wọ́n wá fi bímọ àwọn ọmọ tí wọ́n fẹ́ mọ̀ bí àwọn ni wọn ò láàánú bàbá láàánú ìyá yìí náà yìí àwọn ni wọ́n lọ léwé tí wọ́n ti ya kóòtù tó tó dé ọmọ tó lọ léwé tó dé tẹ náwó mílíọ̀nù àìmọ́ mílíọ̀nù lé tó ti gba kóòtù tó tó dé òun náà ni ó parí òun ti kọ́ bí wọ́n ti pààyàn ó ti dájú àìṣẹ̀tọ́ ló bí o ọ̀gbọ́n ìlàdí ló ti yé mi sí bàbá bí a tí ọjà rẹ̀ ò tó lálàámà rẹ̀ ò dọ́gba kó tún lè rẹ̀ ṣe má dùn ìyàwó rẹ̀ nù. bàbá lágbẹ́dá ìmọ̀ yí padà lọ́tẹ̀ yìí kí láadé ìmọ̀ra akíní wá fún ọ ni wípé àwọn obìnrin ra bàtà yìí lọ́jà mú ni ra fún ọ ni wọ́n ra bọ̀rọ̀ yìí mú ni ìmọ̀ bí ó wọ̀ bí ó wọ̀ èmi náà kí láàkùn ah, ọlọ́mọ sí i o alhamdulilayi wọ́n ra kan fún wa wá ní ìsìn inú rẹ̀ ọmọ wa dùn wọ́n láì tó bá ti fátì àkàfọ́ ọkọ̀ mi tọrọ rẹ̀ ọjà sí lọ́dọ̀ ọlọ́run yóò yàtọ̀ ẹ̀tọ́ tẹ́ rí mi. gbèsè ni ó tọ́ fún wa láti san àti jẹ́ gbèsè ó rọrùn púpọ̀ àti san ló jẹ́ tó ṣòro ọba tó láàyè ọba tó lọ́wọ́ bá mi san gbèsè mi. ìkànnà àwọn sàhábà bí Mu'adh radiyallahu ta'ala anhu àwọn kan wá wà lórí ọ̀nà kì í ṣe ti máa bá ìyàwó wa pé ẹni tó wọ́pọ̀ rẹ̀ wá gbé ọkọ̀ ọ̀rẹ́ yín àrójú tàbí pé tó ti bẹ̀rẹ̀ nù wọn ní àrùjọ ọkọ wọn lẹ wọn ní kí ló dé wọn ní ojoojúmọ́ ní máa gbààwẹ̀ kò jẹun déédéé mọ́ wọn làwọn wá tún lòun náà pàápàá ẹni náà fìlà ní ọyàn tí lè mọ ìwọ yàrá wa mọ ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ bá sì pé pé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ pọ̀ láyè ó fẹ́ dé ẹ̀dọ́dẹ̀ ní ọkùnrin náà bá wọlé dé ó kọ̀ rẹ̀ lọ́sàbíyẹ̀ máa sàn jù ọba dé ẹkúlé ẹkúlé ọkọ rẹ ní máa wọlé máa rọra kí ló dé gbọ́ rẹ wọ́n ní òsì dédé má pẹ̀lú ìyàwó rẹ ní ti ká ṣe fàájì tọkọtaya ọlọ́run yẹn náfìlà ni òun yẹn náfìlà ni ìjọjúmọ́ náà láwọn àti wọ́n bá wà lọ́nà ìwọ́lá là èyí ṣe tó tún wá jẹun ọlọ́run gbáwé ni mo ń gbára wa yìí nìkan ẹsẹ tó wà níjò kókó ẹjọ́ sọ̀rọ̀ kẹjọ dámọ̀nà ọ̀sáyé ẹjọ́ ni wọ́n á fà lọ́dọ̀ òsì ọlọ́pàá lọ́wọ́ sọ fún ọgbà ah, inna li rabbika alayka haqqan fa inna li ahlika alayka haqqan fa inna li nafsika alayka haqqan fati kulli dhi haqqin haqqahu wọ́n wá sàrẹ̀ ga ọlọ́run ọba lẹ́tọ̀ tó fọ́n. iná lé àhàlíkà àríkà àkọ́n àwọn fámìlì rẹ̀ lẹ́tọ̀ tó fún wọn. ọba yẹn náfìlà ló gbá dábì tó yẹn ká náà. ìyàwó rẹ̀ mọ̀ lọ́kọ. ọkọ náà mọ̀ níyàwó dáadáa ẹni lónìí wọ́n ẹ dé ẹ máa tàn yàn títà báwo àlàbí mọ tàn bí mọ tàn kàn kì í bọ̀ lẹ́sì àwa lọ wọ́ lọ kátó-kàtó rẹ kọ́ wa máa bẹ́ẹ̀ dàgbà tí ò ní sòkòtò ọ̀wá jòkó tó. ìwọ ni wọn mọ. àgbọ̀lọpọ̀ ṣé máa obìnrin ń banújẹ́ ni níbi alú àtẹ̀wò wa ni sọ́kọ náà mo wá ní ẹ̀yìn àwa bó bá níbẹ̀ yorùbá níbi kí n bọ́. sallallahu alaihi wasallam. ọmọ yìí gbé ní tàṣọ yẹn tó dùn yìí ẹni tí ń ṣètò obìnrin ò tó kàn mọ́ gbogbo ibi ni wọ́n ń gba fóòtù kò yá yí àwọn obìnrin ṣèṣì láwọn obìnrin tí ń mẹ́tẹ́ rí hun àtọmọ kéékèèké àtàwọn arúgbó àwọn lè sọ fọlọ pé bá yílù ìpadà tí ó sì yí padà. wọ́n ní ọlọ́run sọ pé lọ́wọ́lá lọ́wọ́lá lọ́wọ́lá ìbáhìmù ló tàwọn tí ì bá sọ láwọn ẹranko tí wọ́n ń jẹ́ kiri àti àwọn àgbàlagbà tó darúgbó àti àwọn tí wọn kéékèèké tí ò tí ì gbọ́ bá yí ilẹ̀ yí padà ká yí padà ká dojú òde. àwọn náà ń wọlé àwọn kéékèèké kí sì ń lọ wá láwọn àgbàlagbà tí ó sẹ̀ mọ́ kí sì ń wọlé àwọn obìnrin àtàwọn ẹranko tí ń jẹ káàkiri. lọ́wọ́lá lẹ́ni náà làwọn. يقومون أو الذين لهم سردهم يصومون لتدلكت أرضهم من بعدهم زخرا لأنهم قوم سوء لا يطيعونه Nàìjíríà ní bẹ lọ́hún ní mọ́sálásí àtàwọn kan mọ́sọ́ọ̀sì náà tí wọ́n ṣe ìdí wọn jojúmọ́ àdúrà jojúmọ́ àwẹ̀ jojúmọ́ àìsùn jojúmọ́. àwọn ìlànà ìlànà sáré yasumuna. àtàwọn tí kí àwẹ̀ mọ́lẹ̀ gíráàmù dáná torí tó máa gbà á lọ gbà ẹlòmíì òkúkú rí ń jẹ́ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ ó kẹ̀dá sáwẹ̀. sọ́lọ́ sì mọ̀ pé àwọn eléyìí ò ní jẹ wọ́n ti ń gbà wọ̀ fún wọn. làdúkìdí kàtà àrídùn hó.

torí ọlọ́run àfànàbí bẹ̀rẹ̀ yìí hmm. irú ẹ̀ṣẹ̀ wo ni àwọn àjọ kan ti ṣe yìí tọ́lọ̀ pa wọn rẹ̀ láṣẹ nàìjíríà ẹ̀sọ̀ irú ẹ̀ṣẹ̀ wo tí wọn ṣé akóríjọ̀bọ̀ kọkùnrin máa bára wọn sùn ní òsì nísìnyí àbí kóbìnrin máa bára wọn sùn ní òsì nísìnyí àbówó èlé ní òsì àbí àwọn tí ń pààyàn tí ń gbèyàn kidnapper àti àwọn bandits tó ń gbèyàn káàkiri àwọn ayákìlá ń kọ́ àwọn tí wọ́n ń ṣàbòsí bí ọjà ń kọ́ tí wọ́n sanwó fún tí wọ́n sì máa búra pé wọ́n sanwó fún wà búra ìlú wọ́n sanwó fún wọ́n bá sanwó fún kó wọ́n fò sẹ́lẹ̀ kí nǹkan tó ń ṣe ó ti rí nǹkan tó ńlá ó ti ní ìwòkan tí ń lò ó ti ní nǹkan tí ń ṣe ọ̀nà dáná adájá kúta kó kárí everywhere ọlọ́ni bí ibà àfọlórí bí ibà sàwọn yìí mi àwọn tí ń sin náà àwọn kéékèèké àwọn arúgbó àwọn aládùúgbò àwọn aláwẹ̀ àwọn dábàá tí ń jẹ àdúgbò kéde kàtẹ àrùn ìdòwò. mi bá mi sọ́ra. dé nàìjíríà ní kó fẹ́ tún kẹsẹ̀ lọ́kùnrin lóbìnrin ní olórí wọ́n sì torí ẹ̀ pẹ̀lú kí lọ́pàá mú ní tí wọ́n fẹ́ kọ́ dáa ní kí lọ́pàá dé àná tí wọ́n fẹ́ kọ́ dáa ní gbogbo ẹ̀ náà bá rí kó fẹ́ kọ́ dáa nígbà buhari múra kankankankan wọn ò fi túra rẹ̀ lọ́fíìsì rẹ̀ ọba lọ ní ìbúngbò ní ló yòókù jẹ máa wò wọn ràn ẹ máa ṣe bẹ́ẹ̀ ti ṣe kọlọ tó sọ̀kalẹ̀ ńlá fíà. àwa nàìjíríà ọ̀fẹ́ ó dáa àwọn tó máa lè tí wọ́n bí nàìjíríà kìí ṣe gbogbo ọmọ tí ò ní bàbá nìkan ló máa lè o ẹlòmíín ní bàbá oníyà àmọ́ máa lè inú ilé wọn ni. gẹ́gẹ́ bí ọmọ anábì inú òwò ṣe ń jẹ́ ìnáwó ní ìsàmì ta níta kì í sọmọ rẹ ó kúrò kú lọ́gbà kì í sọmọ rẹ. ìnáwó abalóńgá ìwò sọ̀rọ̀ ìwà abúlé ọ̀nà jásí gbàgbé fún ọ̀dà ẹlòmíín gbé nàìjíríà yọ nítorí bẹ́ẹ̀ ni wọ́n fi ń kó nàìjíríà lọ sí ìtàkìlẹ̀ tẹ̀ tún iná ṣe ẹ bá tún lu iná ṣe yọ dàbí ìlú tẹ̀ ń kówó lọ àwọn gbàtà kò sì ti wọnú agbádá kò sáàmánà kò sódodo kò sí hápù ìṣẹ̀tọ́ nígbà tẹ́ ń bẹ́ẹ̀ léwe gbogbo àwọn tó jẹ́ mínísítà gọ́fúnà ẹ̀mẹ́rin kiri nísìn nígbà táwọn náà ń bẹ́ẹ̀ léwe tí wọ́n wí ni pé báwọn bá débẹ̀ àwọn ó ṣe é dáa kí lè tún àwọn á mọ́ ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rọ̀ àwọn ìjọba ní wọ́n ń bẹ lọ́wọ́ àwọn aráàlú zahara al-fasadu fil barri wal bahri bima kasabati aydi an-nas liyadhuqu ba'da ma 'amilu la'allahum yarji'un zahara al-fasadu fil barri wal bahri bima fìlìbárì wàlìbáhárì ó wà lọ́dọ̀ àgbàlagbà ó wà lọ́dọ̀ ọmọdé fìlìbárì wàlìbáhárì ó wà lọ́dọ̀ àwọn tó wà lókè high level ó sì wà lọ́dọ̀ àwọn tó wà ní low level ìbárí wà ìbárí wà lọ́dọ̀ ọkùnrin wà lọ́dọ̀ obìnrin bí mọ́kàsà bá ti ń kọ́ gbogbo alẹ́ là ń wúwẹ̀ nínú ilé ládùúgbò níta ẹ wo báwọn ọmọ bú ti padà dùgbò ni ẹlòmí ọ̀fẹ́ sọ ọmọ bú ọkàwé ọmọ wọn wá sẹ́wọ̀n kó àwọn tó ní sòrò gbà àwọn tẹ́fẹ̀ yìí wọ́n ti wọ́n rówó pẹ́ńsẹ̀nì gbà ẹlòmíì lọ tó láì mi láì ló kù tí ò ní gbà ìbàjẹ́ yẹn ti pọ̀ jù àti kọ́ lọ́wọ́ sàrọ̀ wà. báà náà bá wá fẹ́ kó yí padà ẹjẹ́ agbe látòrí ìyàwó àtọmọ wa àtòrí ọkọ wa àbúrò wa ẹgbẹ́ wa ẹbí wa ọ̀rẹ́ wa ní situation wa bí tá ń gbé kọ́lọ́ wa wà ánú sí wa gbogbo bí kíbi tí wọ́n bá ń sàánú nínú ilé tí wọ́n bá ń sàánú bí yà bá jẹ gbogbo ilé káàkiri yóò yọ ọbẹ̀ níbẹ̀ ọlọ́run mọ́nà tí yóò fi máa tọ́jú wọn tó kí wọ́n tọ́jú ara wọn. ní nàìjíríà nísìnyí ilẹ̀ haúsá ilẹ̀ ibo ló jù ní àbílẹ̀ yorùbá àbílẹ̀ haúsá ẹgbẹ́ lẹ́nu kan wọ́n ní wọ́n jà wá lọ àwọn rò pé àyídá àmọ́ wọ́n fẹ́ràn ara wọn wọn a máa bora wọn láṣìírí o bẹ́ẹ̀ bora wọn láṣìírí o. kó tó di pé ọmọ sí wa lọ́pàá wa lọ́kàn ẹ̀ gbé wá wa lọ́kàn ẹ̀ bàbá ti kékékékékékéké. ó ti wá kàn tó tẹ gbé fún ilẹ̀ ké ṣe ṣe kéèsì lọ́wọ́ lórí ẹni ọkàn bẹ́ẹ̀ ṣe kéèsì lọ́wọ́ ṣe kéèsì nìkan. ṣùgbọ́n yẹ ká dúró tì pé ẹja jọ máa ṣe é. àdáwò tó fi kà wá ni pé àfẹ́ràn ara wa àwọn pọ́blẹ́mù tí wàá bá béèrè rẹ̀ àlámọ́nà àfipamọ́ àlódodo. àwa nífẹ̀ẹ́ ara wa ká rọra lọ́gbẹ́ à bí haúsá kan bá rí bí haúsá kan rárẹ̀ rẹ̀ yẹn lu haúsá kan láti mọ̀ gẹ̀rẹ́. èyí ń dá olú dàbẹ̀ dàrí gbogbo wọn mọ̀ ya dé nìsín. ẹ wá lu yorùbá kan yorùbá ẹgbẹ́ yẹn ọ̀bọ sálọ náà ọwọ́ tẹ̀lé o ọwọ́ tẹ̀ wàhálà rẹ̀ pọ̀ wàhálà rẹ̀ pọ̀ ní máa ń sẹ̀sẹ̀ yí ìpadà náà fẹ́ràn ara ẹ fẹ́ràn ara ẹ ní máa fìyà jẹ ni. alifasadu ìbàjẹ́ nàìjíríà zahara ń jáde filibari lọ́dọ̀ kékeré wàlibari nínú odò lérí ọ̀dàn lọ́dọ̀ àgbà lọ́dọ̀ ọmọdé lọ́dọ̀ olórí lọ́dọ̀ ẹlẹ́mù lọ́dọ̀ ọ̀gá lọ́dọ̀ ọmọṣẹ́ lọ́dọ̀ àfa lọ́dọ̀ ọmọkéwú bí ọba jẹ́ bẹ́ẹ̀ àwọn afá máa bọ́ ọ̀tà sí ibi méjì àwọn ọmọkùnrin àwọn tí ń tọ́kànnù àwọn àfáà tí ó túnlẹ̀ sí tí ó tayé sí àbá máa bú Tinubu tá a máa bú kínígbà kejì ẹ̀ ṣètìmá ṣètìmá láti máa bú gbogbo wọn èyí táwa náà náà láàrin ara wa kọ́ solúsàn ni pé ẹjẹ́ á padà sọ́dọ̀ Ọlọ́run ọlọ́run ní yẹ̀sùn kú bá dàmọ́ àmì. ìyúrí kọ̀ ọ́n bàdá lẹ́bi àmì lò láàláhùn yẹ̀rí jẹun. ọlọ́run abẹ́ fìyà jẹ ilé ti ń jẹ tiẹ̀ ti pẹ́ wọ́n ti pa wọ́n ti pọ̀ lórí wọn tí ó gbà wọ́n lẹ̀ Saddam lébí alẹ́ ń jẹ tiẹ̀ lọ́wọ́ nísìnyí wọ́n ti pa olórí wọn ti ń jẹ́ Gaddafi tí ń sànù wọn tí wọ́n ṣe bí òsì dájọ́ náà flọ́sìn ń jẹ́ tiẹ̀ lọ́ọ́rìsì ẹni tó yẹ kó jìyà tí ò ti jìyà yá jẹ kankan lọ́wọ́ ni wọ́n á jẹ tán bọ̀ wá jẹ wọn náà ìlànà fi ní káwọn àtàjẹ́ àfọ àmọ́tòkúra wa mọ́ ẹjẹ́ àjọ máa bẹ lọ́hùn ẹjẹ́ àjọ máa sin lọ́hùn bọ́ bá máa kí ojú mi ọkọ̀ burú máa lò ó èyí tèmi náà bá máa lò ó ọlọ́ọ̀ni ó gbà á lẹ́sìn ìwọ́kọ̀ ó gbà á tí yóò bẹ́lẹ̀ òkúra wọn òkúra wọn lẹ́jọ́ ẹlẹ́bọ olóòsàn àwọn náà ń jẹ́ àwọn òkúra wọn lẹ́jọ́ zaari fasadu filibari walibari náà nù ọkàn wọn náà ó kèmí náà nínú sọ́ọ́tù káfí olúwa ni dá arájínà àndòwò kàkárí yàtá àmàdínà mọ́tàfíà ọ̀fọ́sọ̀kù fíyà wọ́n á kọ́ ẹ̀lẹ́ àrẹ̀kọ́ olúwa dáhùn márìnà náà jẹ́ ni pé ọlọ́ni bàbá fẹ́ pàlú kan rẹ́ta fẹ́ ṣèlú léṣe àmọ́rìnà mọ́tàrà fi ya àwọn aláṣejù láàbí àṣẹ ní lọ́wọ́ yóò jẹun tó yóò yó yóò a máa palẹ̀ mú oúnjẹ yóò sì nípa àwọn yòókù tí jẹun kò sí ní ojú wọn òní ní tiwọn àwọn lọ́pọ̀ tó ń lọ aṣíwájú. àpé ìyẹn rí o sínú o ìyẹn rí bẹ́ẹ̀ kéré ni o tí ó rí o. ìgbà ẹja ẹja ẹja padà nígbà tí kòró dé tẹ bá gbàgbé táwọn èèyàn mú àwọn èèyàn ní nǹkan wọn lọ sọ rẹ ní àbí wọn hà ẹ̀dá ọ̀lẹ́ kan náà lásìkò òṣòro séèyàn lè nù. àmàdúnà mọ́tàlá fi àwọn aláṣejù alájẹjù alájẹsá alájẹfẹnunú rẹ àwọn alágbé àṣẹ lé bàbá sàkúfin máa ṣèbàjẹ́ ní high level tí ń jẹ́ federal wọ́n ṣàyẹ̀wò ṣèbàjẹ́ ní state wọ́n ṣèbàjẹ́ ní local government wọ́n máa ṣèbàjẹ́ ní sóònù kọ̀ọ̀kan lọ́wọ́ kárí náà nìyá fi mú wa dáadáa solúsàn bẹ́ẹ̀ òun ni káà náà fẹ́ràn ara wa one ápù yẹn ká gbé láti ọ̀dọ́ ápù nafs ápù ahad ápù allah ẹ̀tọ́ ẹbí ẹ̀tọ́ ọ̀rẹ́ káwá sí ẹ̀tọ́ ọlọ́run ọ̀la ọlọ́run yìí padà fún wa. fáhákọ̀ ni àlùkò olùbàdàn márìnà àtẹ̀dìmí rọ. ọlọ́run ní bàbá wa rí bẹ́ẹ̀ hákọ̀ àlẹ́ ìrẹ̀ kọ́ọ̀lù hákọ̀ hákọ̀ tàbí lẹ́nu hákọ̀ yọ̀ọ̀sẹ̀ hákọ̀ ẹ̀tọ́ ọlọ́run ní alhákọ̀ lùmọ̀bí ọwọ́ agbẹ́ òkúùkù kalẹ̀ ọlọ́run lọ́ba tí máa ń ṣẹ̀tọ́ ọlọ́run yìí kì í jẹ ẹ̀tọ́ yìí yìí máa ń fúnni lẹ́tọ̀ọ́ ọlọ́run yìí ṣe àbòsí kò sì fẹ́ràn alábòsí gbogbo àwọn tí wọ́n ń jọ gara tí ń ṣe bí ẹni tí ń ṣe wọn náà wọn èyí lè gbélé wọn èyí lè gbé ta àwọn náà ládàá òun yàrá lé wọn tí wọ́n rán tẹ́lómi ọ̀fẹ́ ìdìsọ́gbé mi bá mà ní kí n má pè fi mi so lórí ìbá ti jẹ bẹ́ẹ̀ ìbá ti jẹ gọ́fìnà yìí o lè jẹ ráyè níyàwó ẹ̀rọ ọmọ mi má má sákì nítorí wọn lẹ́tọ̀ ẹni bá lẹ́tọ̀ sí òní sákì wọn bá gbọ́ gbìyì yóò lè mi gbọ́ ìjẹ̀bi ìjẹ̀bi ìṣẹ̀lẹ̀ fún gbìyì gbogbo gbèsè tí wọ́n jẹ mo ti san tí ọba ti san gbèsè rẹ ó sùn ọ́ nara tán tọ́ ọba jẹ gbèsè ọba kan lẹ̀kùn gbẹgbẹ́ eh, ẹ àwọn olówó ìgbòho òun ni kí á mójútó àkókò wa àkókò wa sí pé ẹ̀tọ́ tó bá ti wà lọ́rùn wa kàwọn yóò bá kòwé kan èdè mẹ́ta náà ni ẹ ìwọ̀ àti ọ̀wọ̀ àti èèwọ̀ wọ̀wọ̀ náà ní parí sí lábẹ́ ìkúkú àti wàjúbàtú náà ni kí ni wọ́n gbọ́wọ́ pé ìwọ̀ ìwọ̀ ìwọ̀ ni pé hápù rẹ̀ ẹ̀tọ́ tó kí n fọ́ ọ ní ìbádọ̀ bá lẹ̀ fún ọ̀gẹ́gẹ́ àfà mi ní bọ̀ àfà mi ní bọ̀ ìwọ̀ mi owó oúnjẹ ìyàwó oúnjẹ ọmọ ìwọ̀ mi ọgbọ́dọ̀ fún ní ìwọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní kíni ọ̀wọ̀ ọ̀wọ̀ ìpánilé níjẹ́ bẹ́ẹ̀ àtẹwà ni a bá di ní ìdẹ́bi gbọ́dọ̀ bá rà fáwọn àti ṣe kájọ gbọ́dọ̀ káwọn náà wọ́n sì máa káwọn náà ń wọ́kì kí wọ́n tá di ní ìdí ní sọ ká tẹ̀lé ká káwọn kìíní kan náà ní kẹ́ni ẹ̀mọ́ kọ́lé ẹ̀mọ́ kìíní kan ká yọ ọ̀wọ̀ kó bẹ́ẹ̀ ayọ ìwọ̀ wọn ò ṣe ìwọ̀ mọ́ atún ayọ ọ̀wọ̀ tá a màsá kan lé bí wọ́n gbọ́dọ̀ ṣe mọ́ṣe mọ́ṣe ní jẹ́ èèwọ̀ tá ní haramu ìwọ̀ wa kúta kí èèyàn máa rìn ní òòrùn èèwọ̀ ni ó ti di fáàrí kí èèyàn máa mọ̀ mú kú mu jẹjẹkújẹ èèwọ̀ ni ó ti di fáàrí ẹni tí ọba mọ̀ mọ̀ kú mu ń sìn wá ní kọ̀dà mọ̀ gbogbo nǹkan kí nǹkan ti wá di ẹ̀tọ́ èèwọ̀ ti di ẹ̀tọ́ ìwọ̀ afọ́nlápọ̀lẹ́ òsì mọ́ ìwọ̀ ká ṣẹ̀tọ́ ká ṣe ọ̀ràn yẹn fún kò sí mọ́ gbogbo kí ni lọ́ba àlùjẹ́ lọ́ba àlejò lọ́ba nàìjíríà jẹ́ tí mẹ́tẹ̀ẹ̀ta wá ti wáyé ìwọ̀ ní tàn ọ̀wọ̀ ìwọ̀ ìwọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta ní poison ni poison ni olórí gbàgbọ́ ayé rẹ̀ ìyàwó tí ọ̀fọ́kọ rẹ̀ ní ọ̀wọ̀ tí ó sì ṣe ìwọ̀ kó dáná fọ́kọ kó fún un lóorun tí ọ̀wá tó tí wọ́n ń ṣe ìwọ̀ ńlọ yàlẹ̀ ó ti jẹ́ ìwọ̀ kò ní gbádùn ayé ẹ̀ gómìnà kò ní gbádùn ọmọ. àáfàá tó bá jẹ mẹ́tẹ̀ẹ̀ta òun kò ní láyé ṣe ọbẹ̀ lọ́run àdúrà ní gbà kò ṣe ìwọ̀ ọlọ́run kò sì ṣe ọ̀wọ̀ ànábì kò sì sáfò ìwọ̀ ìwọ̀ mọ́sẹ̀mọ́sẹ̀ tó pinna láàfà tó fọ́ lárúbáwá tó mọ kí ó ti dá sáré alẹ̀ ó ti jẹ ìwọ̀ oníkúnlẹ̀ dáadáa kò sì ní rí ìjà fáwọn lò nítòsí bàbá dájọ kó ti yín sìn ọ́ dàbí ẹni pé wọ́n ń ṣe wọ́n ń fún àfa lọ́wọ́ àtòkù ìyá lọ́wọ́ bílẹ̀ wọ́n sì ń fún ìyàwó ní ìwọ̀ ọ̀wọ̀ àpọ́nlé ìwọ́n tó ti fáwọn àgbàlagbà ẹ fi jòkó tì wọ́n àfa mi wá jòkó yóò wù òun nìkan ní jòkó lórí àgbà yóò wà ní ẹgbẹ́ àgbà fáwọn ilé ìlú ọ̀hún fún ọmọ rẹ̀ bọ́ wa lọ́jọ́ kan níbi sèǹtánì lé ìlú bọ́ wa kà sí àpọ́nlé yìí ṣe tó wọ́n jòkó tì wọ́n níbi àkàmọ̀tà dé nísìnyí ọ̀rọ̀ àwọn àníyàn níbi ẹlẹ́gbẹ̀ẹ́ náà àwọn èèyàn máa fi ṣe ẹ máa fi ṣe é wù wọn máa yọ wọn máa ṣe é wù ẹ máa wù ọfẹ tẹ ni wọn sọ fún un ọfẹ káàbọ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọn já sá fún un lábẹ́ wàhálà dálgòrò bá a kọ. wàlmísìkì ẹ̀yin ẹ̀rọ lọ́wọ́. wàhùnà ìsẹ̀bí wàlá tó bá tẹ̀lé tẹ̀lé rọ. ẹ̀ńdà lè mọ bá tẹ̀lé mọ̀ rí oníbàárà mẹ́jẹ̀ kọ́ ìwà kàdó bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ dákun má ṣe bẹ́ẹ̀ ẹni bá ti lè náwó sí ọba yìí mẹ́jẹ̀ ọkọ̀ àwọn èèyàn ló fi fọ́ bí ọba tó fún ní kínkínní bó ti wọlé mọ́ kọ́dà bó bá wọṣọ tó dàbí tiẹ̀ lọ tó páàkì mọ́tò báyìí tí wọ́n ń pè ẹ̀ sànù sójú ló fi bọ́ọ̀lù ẹ̀nu mọ́tò. nǹkan tí ń ṣe òle kò sọ ní nítorí ọmọlúwàbí ti gbé mi yà fún ọlọ́run náà wọ fún bò ní fún náà kan lọ́dọ̀ ọ̀ afẹ́ ni ó wá ọlọ́run ti wá ọlọ́run máa bá wí ìgbà tẹ́bi ń pa mí tó fún mi lóúnjẹ ńkọ́ a máa gbé ebi àwọn ọlọ́run náà ẹni ebi ń pa tí mo ránṣẹ́ ńkọ́ ẹni tẹ́bi ń pa tí mo tì ṣe pé wà bá sóò fún ìgbà tí mo wà ní ọ̀dà sọ fún mi ńkọ́ èyí sì báwo ló ti jẹ́ ẹni tó wá tọrọ aṣọ lọ́dọ̀ rẹ tó sì nílé rẹpẹtẹ tó fún lásọ ńkọ́ nǹkan tí ń dà lóru nìyẹn o bá àbáríjọba bá wí ẹjẹ àwọn bára wa wí káwá wò pé ìpadà ò ní ìpadà abúlé sàbí. ẹ bá pàdé tọ́kọ ẹ bá pàdé lórí tí ọmọ bíi ti ń tó yẹ dákun sànù ìmọ̀ bíi ti ń lọ owó ọkọ̀ lọ́kàn ń parọ́ ni ó sòdodo ni ṣé ń tọ́ ọba lágbára fún. wọn náà tó bá ń lérí sí i rà. àwọn náà náwó yẹn mẹ́rin lọ́kùnrin náà wọ́n jà káàtì lọ́gbẹ̀ẹ́ wọn lọ jẹ gbèsè ṣe tí wàá rẹ ọ̀ka o ṣe bá para rẹ bá ti mọ. innal mubadhirina kanu ikhwana shayatin. ẹ wá o ní nàìjíríà náwó sírísì wọ́n ń ṣe nàìjíríà kírẹ́kì big border nàìjíríà ẹ bí border nàìjíríà ẹni bá mọ̀ ọjọ́ ìjókòó billions ló ń fún ẹni bá lè mu tó bá lè mu tí ọya ẹ̀kọ́ ti balẹ̀ tó bá lè mu ìgò bẹ́ẹ̀ lọ́gbọ̀n ọya wọn àfọwọ́ tó bá lè bóbìnrin sùn níye ìgbà báyìí obìnrin tó bá lè jáde tó bá lè jó ní òhò ọmọlúàbí ẹ dákun sọ yẹn tí kí n tíjọba ọmọ sí kẹni kẹni kẹni solution kẹni problem problem nìyẹn o àwọn ọmọ tí òrìṣẹ iléèwé wọn fún ọ níṣẹ́ o àwọn tí wọ́n wọ́n ní wọ́n bá fẹ́ gbajú àpò nísìn wọ́n wà á kó fọ́ọ̀mù jáde wọ́n sì ti mọ̀ pé ten thousand àwọn gbà wọ́n wà á kó fọ́ọ̀mù jáde ní twenty thousand owó tó bá lè ti lọ kò tún padà mọ́ wọ́n sì mọ̀ ọ́n mọ̀ o ọmọ tó sì lọ ya owó um, ojú títì tí ń tẹ̀lé mọ́tò kí ní ń ta pure water ní ń ta nǹkan kan tí ìyá rẹ̀ ò rí tí bàbá rẹ̀ ò rí ẹ dákun owó tí wọ́n gbà ń bo ní ọwọ́ ẹni tó wá jáde tẹ́nísì ní nàìjíríà ti ń wáṣẹ́ bí ọ̀bá lówó kò ní níṣẹ́ o tí wọ́n bá gba èèyàn lọ́fíìsì kan sì ó ti ọmọ tó tẹ̀ kàwé kan tí ìyá rẹ̀ ò ti lè yẹ tí bàbá rẹ̀ jọ yọ wà ní kọ́ lọ mú tó mi lọ wá wọ́n wá ń pọ̀ sí wa wá mi lọ wá kó tó iṣẹ́ tọ́ba wá ló wọ́n fẹ́ fi bẹ̀rẹ̀ fún gbogbo pírọ́blẹ́mù tẹ̀ ń bẹ̀rẹ̀ ta ló lè yanjú ẹ̀ èyí táwọn yẹjú ni káwa náà tún lé ara wa ṣe ká tún tìyàwó àtọmọ ṣe ká má jọ jẹ́ báwa náà kù síbì kan bá a bá tiẹ̀ lè ṣe é dáa tán ẹja gbìyànjú bẹ́ẹ̀. innal mubabirina kanu ikhwana shayatin. báwa lè jó dáadáa tó lè bá àyẹ̀sùn dáadáa wọn ni wọ́n bọ̀ mọ́tò wọ́n bọ̀ one million wọ́n bọ̀ ten million. ẹ̀ tó bá lè fò yìí dáadáa wọn ni mo lè ẹni tó bá lè kọ ìwé dáadáa àwọn àbọ̀ ní ìgbà ẹni bá wà lè ṣèbàjẹ́ tó mú kókí nǹkan tó fi gbó lé tó faroyìn lé kíni tó ń fàmù tó mú rọ́bà tó mú kíni tí wọ́n á láàrin jẹ̀mọ́ wọn aláwọn bò ní nǹkan ṣẹ̀gbẹ́ wọn máa fẹ́ bà Nàìjíríà jẹ́ ìgbà. Wàkánà ìṣèyítọ́nù ni ọ̀pẹ̀. Yóò sọ wípé tẹ̀sí wọn dẹ parẹ́. Wọ́n làwọn gba fọ́ọ̀mù fún àwọn gba tíkẹ́ẹ̀tì fún gbàwé ìjọba fún bàjẹ́ bí ìbá ti pé Buhari yanjú ọfẹsẹ̀ múlẹ̀ dáadáa wọ́n ní kẹ́ eh, ètò Trump àbí Trump lẹ́gbẹ̀ẹ́ nígbà tí ń bẹ ní Amẹ́ríkà wá sí Nàìjíríà yìí pé tí wọ́n bá fẹ́ bá fẹ́ kó wọn fẹ́ kí wọ́n ran Nàìjíríà lọ́wọ́ kí wọ́n legalize máa bọ́kùnrin kó máa para wọn sùn. gbé wọ́n yára sá kò sí ti yẹ bẹ́ẹ̀ wọ́n ran Nàìjíríà lọ́wọ́ máa lọ bí ibà ṣe fẹ́ fẹ́ bá wọn mi ni wọ́n sáré fún ẹni tí ó fẹ́ mi ò sí mọ́ ọkùnrin ló kù ti kálukú ọmọ fẹ́ ra wọn wọ́n ń jí ṣe léṣe náà o ní tí ò jẹ́ àríṣe mu ẹ wá já tọ ẹja ẹja abẹ́lẹ̀ ọ̀ká tètè dìde ńlẹ̀ kọ́rọ̀ ọmọ dàbí ti Sudan tí ìjà ti dé kọ́rọ̀ àwọn àjọba òkèèrè ọ̀fẹ́jọba dúdú o gbogbo àwọn òyìnbó yẹn jẹ́ lọ́jọ́ alágbára wọn ò kí dúdú ó sinmi o wọn kí tá a bá sinmi tá a àwọn ọmọ o ìwádùn wọn ni wọ́n fi ń gbádùn o kò sí tí a béèrè lọ́dọ̀ ọlọ́run nàìjíríà tó lọ́wọ́ ti fún ọ tí ò sí lọ́dọ̀ ti wọn. epo ata ní ìsìn bàbá fẹ́ wa epo àwọn náà látún lọ pé wọ́n bá wa wà ẹ bá wà á tán wọ́n wà á tán bá wù wọ́n mẹ́ wọ́n lè ń táwọn wà nù àtún wà lè dáa lò àfi wọ́n tó kọ́ wa ti lò ó ọlọ́run kó kẹ́tì wa àmọ́ lò àwọn tó sì jáde fẹ́ ti rẹpẹtẹ tí wọ́n máa ń pẹ́ bẹ́ẹ̀ wọn àjẹ́ wọn ṣe é ولا تطيع منهما خصما ولا عقبا وأنت تعرف كيد الخصم ولا عقب àtàwọn olórí ìjọba tiwa àtàwọn tọ̀hún ọ̀rẹ́ ni wọ́n o wọ́n ń gbé wa ta ní ọgọ́lọ́gọ́ sànù wa lọ́pọ̀ bàbá Tinubu ọlọ́mọta bàbá wọn lọ́wọ́ ìgbà náà la ṣàdúrà pé mùsùlùmí ni aláàjì ni ìmàlẹ́ ni kọ́lọ́dí ó débẹ̀ ó ti débẹ̀ ọlọ́dí ó rí ṣe o ọ̀nà tí ó parí ṣe ọlọ́mọ àlàáfọ̀ o gbogbo àwọn gọ́ọ̀nà wa ti kó ọlọ́mọ adó tí wọ́n o ọlọ́fà ánú sí wa sí wọn lọ́kàn gbogbo àwọn mínísítà ọ̀nàrẹ́bù kọ̀ọ̀kan àwọn tó jẹ́ bí wa mẹ́ńbẹ̀ àwọn tó jọ̀rẹ̀ wa mẹ́ńbẹ̀ tó jẹ́ mùsùlùmí mẹ́ńbẹ̀ kírísítẹ́nì mẹ́ńbẹ̀ ọlọ́fìfẹ́ Nàìjíríà mẹ́jẹ Nàìjíríà ọ̀dà àlùmọ́jà arógun ọjà arótẹ́ẹ̀. بلادي فدا في دمي أعبد بلادي دمي فاستمع نجيريا بلادي فدا في دمي تو بلادي دمي فاسلمي Nigeria وسلامي نجيريا بلادي nàìjíríà nílù mi àwọn òní àfẹ àfẹ sálọ lù mí àbí ọfẹ sálọ eh, ọdákẹ ọláìkọ ọmọ kan àwọn gánà sáwájú sí abẹgbàgbé gánà sáwálẹ yìí lọ sí ìlú wọn ti dá wọn ti padà ìlú tó bá lé ni wọ́n ń sá jáde ń bẹ̀ gbogbo àwọn ẹni tí ń travel out wọn ò lójútu ara wọn o àwọn tó lójútu ara wọn díẹ̀ ni ẹlòmíín lọ sẹ́fún ni ìgbẹ́ ẹlòmíín lọ fọ́ arúgbó ẹlòmíín lọ tọ́tọ́jú o ọ̀tà ẹlòmíín lọ fọ́ o ilẹ̀ ẹlòmíín lọ gbẹ́ tí máa ń bọ̀ alẹ́ ní òkú sínú kínní dáadáa nínú àtibátà sọ̀lẹ̀ kan káàkiri ẹlòmíràn rí ṣe nàìjíríà yìí dùn àbúrọ̀dù àwọn tí ń bẹ lọ́wọ́ ọlọ́mọ dá wọn láàmú ọmọ nàìjíríà tó wà káàkiri ọlọ́mọ dá fún ọláyà balẹ̀ jẹ́ wọ́n máa rí ṣe wàhálà tí wọ́n ń ṣe tí wọ́n bá kò yín lọ ẹ máa dúpẹ́ tí wọ́n bá lè fowó ránṣẹ́ sílẹ̀ ẹ má jẹ ẹ má ná owó wọn mi ẹ má ṣe jàmbá èyí tí wọ́n rí lọ́wọ́ òṣè sọ bá kò yín jàmbá lọ́pọ̀lọpọ̀ ń ṣe fún àti lọ̀dálẹ̀ àti láti ẹ̀ lọ̀dálẹ̀ níṣẹ́ náà tí wọ́n bá mú ẹlòmíràn lọ sí wọn lọ tà á wọ́n dùnmù ẹ̀ wọ́n pèsè ẹ̀ ẹni wọn ò sì dùnmù ẹ̀ wọ́n ti tà fún wọn nù kó tó bọ́ mbẹ́ ọlọ́nà bá ní ọ̀bọ̀ mbẹ́ lóko. tá a bá ṣàdúrà tí nàìjíríà wa bá dáa nílò ọbì kan mọ́ nàìjíríà. bíláàdì bíláàdì dàmí mi yá nàìjíríà mo kún. العالمين مني وهبت بلادي دمي فاسلمي أهاتف باسمك ما إن حييت سأهاتف باسمك ما إن حييت يعيش بلادي ويا minha sí wa mi. Fìdájì dàmí. Àfihàn wa yá ọ, tí yẹ bá yá kí tí yá bá ṣe tí Nàìjíríà fi dá, ààrẹ dì láti ṣe. Wàhábù tó bèèrè àdì dàmí wà sílámì. Gbogbo ẹ̀jẹ̀ wa, bàbá mi Nàìjíríà, ìyá mi Nàìjíríà, mo láwàá sàlọ̀. Sáàtì fún bí sími kì máa ìlhàyè. Lọ́kùnrin àti máa ń bẹ ní máa pariwo Nàìjíríà káàkiri tọ́pìkì tí wọ́n fún wa ọmọ nàìjíríà ni mí o tí wàá torí pé wọn mo débi kan wà pẹ̀lú àmì lọ́mọ sudan àbí wàá pẹ̀lú ọmọ nàìjíríà àbí wàá pẹ̀lú ọmọ ìpínlẹ̀ àbí lọ́mọ ghana á nàìjíríà nìyẹn ẹni tí ọba lè dákọ ní bàbá rẹ̀ mọ máa ní ẹni tí ọba lè dákọ ní àfa rẹ̀ mọ máa ní ní èyí. yaiṣu biladi wàyà yálé wà tán. ìwà nàìjíríà yóò máa dáàbò nípa àṣàdúrà fún tinubu ọlọ́mọdé ó sì ṣe mọ́jú oṣù fún tọ́ ọ bá fún tó bá já bọ́ọ̀lù èrì rẹ nígbà àjálù o. náà jẹ́ orí ṣe o. àwọn gọ́fúnà orí ṣe o. àwọn ọ̀nàdìbò orí ṣe o. gbogbo orí ṣe o. àwọn náà gbádùn bẹ́ẹ̀. alifatiha. bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmi din iyaka na'budu wa iyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim الله تقبل الله مدير المركز إلى في القنجة إلى في القنجة إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتيهم من جوع وآمن من غاب لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله Yeah, yeah.